tí wọ́n kó jọ tí wọ́n fi ń ṣàlàyé fún wa àwọn tó ṣe pàtàkì tó yẹ ká mọ̀ nínú àlámọ̀rí ìgbàgbọ́ wa àti àlámọ̀rí ẹ̀sìn Islam pẹ̀lú ògbọ́ ọlọ́run ibi tí a ti máa tẹ̀síwájú lénìí òun náà níbi tí a ní ìdánilẹ́kọ̀ọ́ èyí tó kọjá. E àjẹkọ̀yé wa wípé tó ń pè ní al-islam islam onímọ̀rọ́tìb ní tó ń pè ní al-mọ̀rọ́tìb òun náà ni ìpele ìpele ìpele al-islam al-iman àwọn ìpele mẹ́ta yìí ó dáa púpọ̀ fún ẹni tó bá jẹ́ mùsùlùmí kó rékọjá lórí àwọn ìpele yìí kó sì nílapa nínú ìgbésí ayé alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ní al-islam hada awwal shay àkọ́kọ́ gbogbo nǹkan òun náà ní kéèyàn ó jẹ́ mùsùlùmí pàápàá jùlọ torí pé gbogbo iṣẹ́ tọ́lọ́run ráwọn ànábì ọlọ́run tó ṣáájú lérí islam lọ́lọ́run gbé gbogbo ẹ̀ lé lórí. ìjẹ́ mùsùlùmí ó ní àkọ́kọ́ gbogbo ntọ́lọ̀wọ́ ọba sọ lẹ́sàn pátá ìjẹ́ mùsùlùmí ní ó lè jẹ́ ká lẹ́tọ̀ sí àìmọ́jẹ́ mùsùlùmí a máa gbogbo òlérí ẹ̀san èyí tí ọlọ́run subhanahu wa ta'ala tó ó sì fún ẹrù rẹ̀ ọlọ́run látòrí ahọ́n ànábì muhammed sallallahu alayhi wa alayhi wa sallam pé ẹnikẹ́ni tí àdánwò kan bá ṣẹlẹ̀ sí tó sì ṣe ìtẹ̀mọ́ra ọlọ́run sọ ẹ̀san tí òun wò fún ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé ẹni ẹ mùsùlùmí bẹ́ẹ̀ yẹn bá ṣe iṣẹ́ olóore ó àánú ó ọ̀sàánú opó ó fún ẹni tí ò rí jẹ lóúnjẹ gbogbo àwọn ṣẹ́ olóore wọ̀nyí bí kèfèrí bá ṣe é láti ìgbà tó ti dáyé tó fi filé ayé lẹ̀ ìgbà tó tún jáde láyé ó tún kọ wíìlì kalẹ̀ wípé òun gbé foundation kalẹ̀ gbogbo ẹni tó bá ti jọ mòrukàn kí wọ́n máa fún wọn lóúnjẹ ká máa dáṣọ sí wọn lọ́rùn kí wọ́n máa ṣe gbogbo tí ó jẹ́ kí gbèsè ayé ọjà sọ̀rọ̀ fún wọn gbogbo àwọn ṣe olóore tó ṣe yìí tá a bá wọnú fáìlì ẹ̀ tí ò bá ti jẹ́ mùsùlùmí kò lè lẹ́tọ̀ọ́ sẹ̀tọ̀ akọ́lọ́dọ̀ lọ so ìdí tó fi jẹ́ pé pàápín oríire kò náà nìkan lọ́wọ́ ṣe yàn mùsùlùmí ló fi jẹ́ pé agúdọ̀ ọkọ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí eléyìí torí kí tó bá wù ọlọ́run bí ó bá ṣe wá ní mùsùlùmí kò sí tẹ́nì kọ̀ọ̀kan wá fẹ́ ṣe lọ́lọ́wọ́n bá fi wájú kó yíwa ní al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu taqullaha haqqa tuqati fala tamutunna illa wa antum muslimun ọlọ́run ni mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ẹ̀páyọ̀ ọlọ́run bó ti tó àti bó ṣe yẹ gbogbo bẹ́ẹ̀ ṣe dì í gbogbo bẹ́ẹ̀ ṣe máa darí àlámọ̀rí yín tọ̀ ẹ kí títàn ó dé bá lórí pé ẹ jẹ́ mùsùlùmí torí pé bẹ́yàn bá gbélé ayé tó jẹ́ mùsùlùmí tí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó mutí ó ṣe zìnà ṣùgbọ́n tán sójú ọ̀nà islam lẹ́ni tí ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ tahtal mashi'a bó bá wù ọlọ́run ọlọ́run lè fi bí lérí pé ó mutí láyé lérí pé ó ṣe zìnà láyé tó bá sì wù ọlọ́run ọlọ́run lè ní ọmọ lọ́nà àlìjẹ́nà kò sẹ́ni tí ó bí òun lérè àmọ́ tó nítọ̀ ń bá tán lórí kúfúrù lérí pé kìí ṣe mùsùlùmí kò ságbìyèlé kò sì sáfọ̀kàtẹ̀ fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá yóò foríjì ọlọ́run bá sọ pé fálẹ̀ àtẹmùtúnna illa wa antum muslimun níta rí ẹjẹ́ láyé kódà kéèyàn jẹ́ president kódà kéèyàn jẹ́ gbogbo ipò téèyàn máa ní láyé sí ìtọ́kọ ọlọ́run pẹ̀lú èyí sáàrí wípé títàn débá ọ lórí islam so eléyìí ni àkọ́kọ́ ìpele thummal iman èyí tó tẹ̀lé ni iman ẹlẹ́ẹ̀kẹta ni al-ihsan ibi tá ti wá fara lẹ́ni òun náà ni fa arkanul islam khamsa tá bá ń sọ nípa islam islam dúró lórí orígun márùn-ún islam ó dúró lórí orígun márùn ṣé gbogbo ohun tí ń jẹ́ islam so náà ní orígun márùn ni tí kò jù bá ń lọ ìtumọ̀ ẹ̀ ni wípé tá a bá ní orígun ilé in tó di ilé kìí ṣe orígun mẹ́rin nìkan ló di ilé ṣùgbọ́n òun ló gbélé dúró àwọn nǹkan míì náà ó tún kún orígun mẹ́rin òun ó tó lè jẹ́lé àmọ́ gbogbo nǹkan tá a fi kún bá a bá fi kúnlé bórígun mẹ́rin wọ̀ bá sí mbẹ̀ kò lè yọ ìdí ni tó fi jẹ́ wípé arkanul islam khamsa orígun tó gbé islam dúró márùn ni gbogbo àwọn èyí tó kù ó wá ń kún orígun márààrún òkun lọ́wọ́ eléyìí ló fà á tó fi jẹ́ pé àwọn àfáà wọ́n fi àwọn orígun márààrún yìí wọ́n fi sípò al-ma'lumu bid in tó ṣe wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ mùsùlùmí in ta tó dá wa lójú ni pé gbogbo aláàmọ́ kò sáwùjáde fẹ́nìkan tí ó wà lóòwò ọmọ nípa nǹkan orígun mẹ́rin márùn-ún yìí bẹ́ẹ̀ sì ni téèyàn bá ṣe àìgbàgbọ́ àbí èèyàn bá ṣe lílòdì sáwọn orígun márùn-ún yìí onítọ̀hún ó di kèfèrí onítọ̀hún ó di kíni o yóò di kèfèrí fún àríkánul islam khamsa orígun islam márùn ni shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ìjẹ́rìí wípé kò sí ẹni tí jọ́sìn tọ́ sí àyàfi ọlọ́run ọba allah ká sì jẹ́rìí pé ànábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni eléyìí ni orígun alákọ̀ọ́kọ́ orígun alákọ̀ọ́kọ́ yìí òun náà ni orígun èyí tó sọ wá di mùsùlùmí orígun alákọ̀ọ́kọ́ yìí òun ló sọ gbogbo àwọn orígun tó tẹ̀lé di tó ti pé tá a bá ṣe lọ́dọ̀ ọlọ́run àgbàládà mọ́sálẹ́ ìdá sọ́là ìdá adẹ̀lkẹ́fìrù sọ́là tí kèfèrí ta lẹni tó jẹ́ kèfèrí o náà lẹni tó ṣe wípé ashahadatan ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadu rasulullah tó bá ti lè mẹ́hẹ̀ nínú gbèsè ayé o náà lẹ́ta ń pè kèfèrí in ta fi jẹ́ mùsùlùmí o náà ni shahada wa wa ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadu rasulullah torí pé in tó gbé wa wọ islam o náà ló lè gbé wa jáde kúrò mẹ́ in tó sọ wá di mùsùlùmí o náà ni shahada méjèèjì yìí bẹ́ẹ̀ sì ni ṣàádà méjèèjì yìí náà tó bá ti lè mẹ́hẹ lára èèyàn èèyàn jáde kó nu islam tó bá sì tún fẹ́ padà wọ́bẹ̀ ṣàádà yìí náà lè yóò tún wí tó wọ̀ rẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ pé òun ni àkọ́kọ́ nínú orígun islam hatta huwa akwal arkan لأن بقية الأركان متعلقة به èyí gangan ni ó lọ́rìn jù nínú gbogbo orígun islam shahadatan torí pé gbogbo àwọn orígun tó kù wọ́n rọ̀gbọ̀ kún lérí ẹ̀ ni láàfin rí wípé iṣẹ́ tọ́lọ́run ráwọn ànábì ọlọ́run orígun àkọ́kọ́ yìí náà máa tẹnu mọ́ púpọ̀ ọlọ́run sọ náà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu taghut ọlọ́run nínú gbogbo ìran pátá a gbé àwọn òjíṣẹ́ dìde ẹ sì nígbàgbọ́ nínú wọn kí ni àwọn òjíṣẹ́ náà wá ilé ayé wá sọ òun náà ni pé àní ibudullah àní ibudullah kẹ́ ẹ máa sin ọlọ́run lóun nìkan wajtanibu taghut ẹ sì jìnnà sí gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn sọdọ lọ́hùn tí wọ́n mú lọ́lọ́hùn lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala so eléyìí dẹ́kọ̀ yọ wá wípé orígun àkọ́kọ́ yìí ó ṣe pàtàkì nínú ìgbésí ayé wa tí ó bá ti lálàáfíà gbogbo àwọn orígun tó kù tá a bá ti ń ṣe yóò lálàáfíà ṣùgbọ́n tó bá ti lè mẹ́ẹ̀ gbogbo àwọn orígun yòókù béèyàn bá tiẹ̀ ń ṣe kò lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run ni àwọn kèfèrí tẹ́ rí yẹn kò sí nǹkan kan tó kọ̀ fún wa láti lè má gba nafaqatuhum illa annahum kafaru billahi wa rasulihi ọlọ́run ni kò sí nǹkan tá a fi gba nafakot ìnáwó táwọn kèfèrí náà ń ṣe àwọn náà máa ń ṣe nafakot àwọn náà náwó wọ́n ń ṣe tọrẹ àánú ọlọ́run ni kò sí ìdí tá a fi gbà á lọ́wọ́ wọn bí kìí ṣe pé ṣahadata nìyẹn òun ló wọ illa annahum kafaru billahi wa ní tí ò gbà lọ́wọ́ náà ni pé wọ́n ṣàìgbàgbọ́ sọ́lọ́run wọ́n sì ṣàìgbàgbọ́ sójúṣẹ́ tààrà onáàlànàbíwá Muhammad sallallahu alaihi wasallam so fi jẹ́ pé bí kèfèrí bá kírun ọlọ́run ò ní gba ẹ̀rùn lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bí nídọ̀gbọ́dẹ kí ló dé bá yọ zaka ọlọ́run ò gba lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bí léèrè kí ló dé òfin yọ bí kèfèrí bó bá gba lọ́wọ́ ẹ̀ bí kèfèrí lọ hajj ọlọ́run gba lọ́wọ́ ẹ̀ kí nìdí tọ́lọ́run fi gba nǹkan yẹn lọ́wọ́ aruknil awwal fi hayati torí pé orígun alákọ̀ọ́kọ́ yẹn ó ti pàdánù nínú ìgbésí ayé so ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ mọ pàtàkì orígun alákọ̀ọ́kọ́ yìí nínú orígun Islam kẹ́nìkọ̀ọ̀kan wa káwá máa bi wá léèrè wípé ǹjẹ́ orígun yìí gbólóhùn tá a sọ wípé ashhadu mo jẹ́rìí allah ilaha illallah wa anna muhammadu rasulullah gbólóhùn yìí a ní gbólóhùn tó gbéyàwó ní Islam ni ó kún sọ́nà méjì lọ́nà tí ń gbà gbé wá wọnú islam ọ̀nà alákọ̀ọ́kọ́ yakun imma an takuna ashahada malfúdọ́ aw malhúdọ́ ṣahada yìí torí pé ẹlòmíì lè mọ̀ tàbá bí àwọn àtàjókòó lè rí pé ìjà rántí pé àti ẹ̀sọ́ ká tó recognize ẹ̀sọ́ bí mùsùlùmí ǹjẹ́ ara ẹni tó yẹ kó sọ di pé àpèwà ní mùsùlùmí tábàrà ẹni tó sọ nu wa a sì jẹ́ mùsùlùmí báyìí naam a jẹ́ mùsùlùmí hada malhudọ torí pé àwọn tí wọ́n bí wa mùsùlùmí ni wọ́n wọ́n sì bí wa sójú ọ̀nà islam nítawà náà sì mọ̀ ọjọ́ náà òun náà ní islam kọsẹ̀ ní ìdíkásẹ̀ wàá dìde pé ashadu an la ilaha illallah hada malhudọ wọ́n bí wa sójú ọ̀nà islam àwa náà si ń ṣe islam mùsùlùmí ni wa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun ni malfúvọ̀ èyàn sọ láwùdán yóò sọ jáde ìmọ̀ ẹni tó ṣe wípé kèfèrí ni walkúfúrú naw'an alkúfúrú bil asọ́lá walkúfúrú bil irtidad ọ̀nà méjì lọ́mọ yẹn lè fi jẹ́ kèfèrí ìmọ̀ kó jẹ́ kèfèrí ìpìlẹ̀ pé kúfúrù náà ni wọ́n bí sí inú kẹfẹ̀rí náà bí sí kẹfẹ̀rí nìyẹn ayé alukúfúrú bìlẹ̀ àsọ̀lá gẹ́gẹ́ bí Abu Lahab kẹfẹ̀rí ni inú kúfúrù náà náà bí sí inú ẹ̀ ló sì tàn sí àbí ẹ̀ ń tọ́ jẹ́ nasarani christian wọ́n bí sínú kúfúrù àbẹ́ tó jẹ́ yahudi wọ́n bí sínú kúfúrú yẹn kèfèrí kan ni yẹn kúfúrú ẹlẹ́ẹ̀kejì alkúfúrú bil irtidad ẹni tó ṣe wípé wọ́n bí sínú islam ṣùgbọ́n fún dìkan àbídí mi ọba kóma olóhùn ṣe islam ọ̀nà wo lèyàn lè fi kóma al-irtidad ar-ridda qad takun bil lafzi aw bil fi'l aw èyàn lè di èyàn lè kó mọ̀ ẹ tó jẹ́ mùsùlùmí pẹ̀lú tó dì sọ́kàn pẹ̀lú in tó sọ jáde lẹ́nu àti pẹ̀lú nǹkan tó fi ṣiṣẹ́ àrídà bil-i'tiqad yata'awwalu al-muslimu bihi munafiqan fawa kafir yóò sọ mùsùlùmí di munafiki nítorí pé nínú ẹ̀mí rẹ̀ kúfúrù ó ń bẹ ń bẹ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ àti nínú ìṣe iman ló fi hàn ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn munafiki idha ja'aka al-munafiqun qalu nashhadu innaka la rasulullah wallahu ya'lamu innaka la rasuluhu wallahu yashhadu innal munafiqina lakadhibun اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون ذلك بأنهم آمنوا ọlọ́run nítorí pé àwọn wọ̀nyí wọ́n fi gbà kan gbọ́ lọ́n gbọ́ kìí ṣe pé ní kúfúrù náà bí wọ́n sí mùmìnì ni wọ́n thumma kafaru lẹ́yìn wá àgbà náà wọ́n tún wá ṣe kí o wọ́n ti kèfèrí kúfúrú ti mùnáfìkì ìdí nìyẹn táyẹ̀ fi lè làmọ́ mùnáfìkì gbà ò pé torí pé kúfúrú rẹ̀ ọlọ́run ló mọ̀ ọlọ́run mọ̀ nítorí pé nínú ètè kọ́ọ̀dì ni àdìọ́kan rẹ̀ ó ti ó ti kó mà nínú ọkàn nínú ẹ̀mí kódà ó lè máa ṣe nǹkan yẹn lójú ṣùgbọ́n wà ó wà minal kafirin ìṣesí tiẹ̀ tún burú jáì ju kèfèrí lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala innal munafiqina fi darkil asfali fi darkil asfali minan nar ṣùgbọ́n àjọ máa ṣe gbogbo nǹkan tá à ń jọ ń ṣe ṣùgbọ́n nínú àdìẹ ọkàn rẹ̀ mélòó mélòó lóbìnrin tó jẹ́lẹ́hà ṣùgbọ́n sì kórìíra ìjẹ́lẹ́hà nínú ẹ̀mí àmọ́ orí pígbà tóun fẹ́ fẹ́ ọkọ tóun ọba hẹ́à kò ní fẹ́ fẹ́ wọn ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ó rí pé gbogbo ìyà àìnílọsíwájú tó bá wọn nínú ìgbésí ayé òun nǹkan tó ń ṣe yìí ẹlòmí ń bẹ ó ń kírun ṣùgbọ́n tó kó ìrajù nínú ẹ̀mí ó náà nìrun ti ń kírun ṣùgbọ́n àti gbọ́ láti lè sọ pé òun kírun hada min khisal nifaq nínú òṣèṣe wa munafiqin èyàn á máa di kèfèrí pẹ̀lú àdìọkàn ọmọnìyàn á máa di kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kọmọnìyàn kan sàdé jáde ńsìn kó ní kó mọ láàlẹ́ ànábì sallallahu alaihi wasallam kó mọ sọ àìdá nípa ọlọ́run subhanahu wa ta'ala àbí kó tiẹ̀ sọ pé alukur'an kì í ṣe wé mọ̀nà kí wọ́n wá bi léèrè kó ní ẹ bẹ́ẹ̀ òun ṣe ń wo òun yìí wákàtí márùn-ún ọ̀já òun ò sì lè má lọ mọ́kà lọ́dọọdún ṣùgbọ́n in fakọ̀dìrì tẹ́dà ẹni yẹn ti ṣe rídà ó ti jáde kúrò ní islam wàlà òsọ́là àwòsọ́ọ́mà àwọ̀ hajjá kódà kójú obìnrin kó ṣe wípé ó ń lo nìkan òbùjù bẹ́ẹ̀ lọ fakọ̀dì kafarat ó ti di kèfèrí nítorí pé n tó sọ jáde lẹ́nu yẹn nínú àwọn nǹkan tó lè sọyàn di kíni o tó sọyàn di kèfèrí ni irú ẹni a sọ pé fàwọn wà káfírun bil irtidad asùlù rẹ̀ mùsùlùmí ni ṣùgbọ́n padà di kèfèrí pẹ̀lú kókó mà kó ṣe rídà ẹlẹ́ẹ̀kẹta bilifẹ́il èyàn lè ṣe rídà pẹ̀lú ìṣesí masalan ó mú alukur'an ó sì gbé kalẹ̀ báyìí ó ní ẹ máa tọ̀ lérí ẹ̀ ọfà yẹn ó fi nù dín kò sí yàtọ̀ ń bẹ̀ àti ọ̀rọ̀ èèyàn lásán hada bilifẹ́il pẹ̀lú ìṣesí wọn ó ti di kèfèrí tábà wá bi léèrè wípé ah ṣégeṣe pé nǹkan kan ọ̀rọ̀ lu òun òun mọ nǹkan tóun ṣe so rídà nìyẹn kò sẹ̀ dìgbà tẹ́nìkan kọ́ ọmọ ọ̀tọ́ wá sọ pé òun ò ṣe islam mọ́ owó ṣọ́ọ̀ṣì lòun lọ èèyàn lè má sọ bẹ́ẹ̀ nígbà mi kó sì máa kírun ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ nínú àdìsọ́kàn àti nínú ìṣesí kẹ́nìyàn ti di ẹni tó ti kó mà ká padà síbi tá a ti lọ síbi ọ̀rọ̀ òun náà ni wípé aṣahadatan tó jẹ́ orígun àkọ́kọ́ lórígun inú orígun Islam òun náà ni n tó jẹ́ kí gbogbo orígun tó tẹ̀lé n tó jẹ́ ní n tó jẹ́ tó nìyẹn tí ṣàdẹ̀tàn tó bá ti lè wọ́ ìrun téèyàn kí kò lálàáfíà ọlọ́run ò ní gbà àwẹ̀ yẹn ọlọ́run ò ní gbà a wá sọ fún wa wípé ìjẹ́kẹfẹ̀rí ọ̀nà méjì ni ìmọ̀ alkúfòrò bíi àsọ́ọ́lá awìlkúfòrò bíi irtidad kéèyàn jẹ́ kèfèrí pọ́nbélé àbí kó ṣe pé mùsùlùmí ni tó kó mà àwọn ta ni ọ̀rọ̀ rẹ̀ burú jù nínú àwọn méjèèjì ta ni ọ̀rọ̀ rẹ̀ burú jù nínú àwọn méjèèjì ta gbúdọ̀ sọ́ra fún púpọ̀ hatta indala wọ́n lẹ́ni tó burú jù nínú àwọn méjèèjì alkufuru bílẹ̀ irtidad ẹni tó ti jẹ́ mùsùlùmí rí tó padà wá di kèfèrí ó ní ọ̀rọ̀ nítorí wípé kìí ṣe kó sàdédé di kèfèrí ọ̀ràn méjì ni ó gbọ́lá fún kúfúrù ju iman lọ ẹlẹ́ẹ̀kejì ìkórìíra kan ti wá sẹ́mí ẹ̀ kó tó rí pé islam ẹ̀ sọ́nà lẹ́ẹ̀fìrẹ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó wá lọ di kèfèrí ìfúnlẹ̀ mọ́ islam rẹ̀ yóò le ju ẹni tó jẹ́ kèfèrí pọ́nbélé lọ torí pé ẹni tó jẹ́ kèfèrí pọ́nbélé ó ṣeéṣe kó má ní ẹni information nípa islam nínú christianity náà nàbí sí in tó náà sì mà lọ́nà tó ń ṣe nìyẹn yóò sì relate mọ́ ẹ̀tọ́ jẹ́ mùsùlùmí normal human relationship ṣùgbọ́n ẹni tó ṣe wípé ó ti gbà kan jẹ́ mùsùlùmí rí ìkórìíra kan ni yóò ní nípa Islam tí ó fi fi Islam lẹ̀ so wàbí táàlì yóò ní ìkórìíra mùsùlùmí yẹn náà nínú ẹ̀mẹ́ ọlọ́run bá sọ pé dhalika bi annahum karihu ma anzalallah fa ahbata a'malahum gbogbo ṣẹ́ ó ti dìbàjẹ́ níwájú ọlọ́run nítorí pé wọ́n kórìíra ìtọ́lọ́nsọ kàlàfánàbùwà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam idan in tí ó sọ kèfèrí di kèfèrí o náà ni wípé nígbàtí ṣahadatani yìí tó wọ́ lára wọn so àwátawa jẹ́ mùsùlùmí tí wọ́n bí wa sínú Islam ṣahadatani ti wa malhúdọ̀ ni a ti fura mọ̀ wípé a ti sọ a ti gbọ́yé so, ní òfin ní ìdí wípé ẹ̀dá kun gbogbo àtàbálà pẹ̀lú mùsùlùmí ẹ̀dá tó ṣe àṣàdọ̀ ńlá ìlà kò nídìí ṣùgbọ́n rú kèfèrí ìmọ̀ bil àsọ́lá aw bil irtidad tó wá ronú pé a òun fẹ́ padà sínú Islam kí ni ó wà á ṣe tó bá ti sọ gbólóhùn ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ẹnu ó ti padà náà nìyẹn so ìyẹn ń sọ títóbi orígun àkọ́kọ́ yìí nínú ìgbésí ayé àwọn bó ṣe ra mọ́ ní tó lè gbé wa jáde náà nìyẹn tó bá ti láàyè tá a bá sì tún fẹ́ padà wọlé kọ́kọ́rọ́ tá a tó fi sílẹ̀kùn wọlé padà náà nìyẹn ashadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah ọ̀kan náà àwọn àfáà wa kọ́lọ́wọ́n bá kó bá foríjì wọn sheikh asheikh mahmud abubakar Gumi rahmanullah wa ghafara la kọ́lọ́mọba kó bá àforíjì wọn wọ́n ní bàbá yìí ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ kan ẹnìkan wá dúró wájú wọn nínú àwọn ọ̀dọ́ ìpìtọ̀ bàbá lórí ọ̀rọ̀ tẹ́ sọ ìyẹn ti di kèfèrí ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fẹ́ farata wípé ah irú ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ lẹ́kọ̀ọ́ wò lọ́wọ́ nǹkan filẹ̀ kí ló sọ pé mo dà mo di kèfèrí أنا بيان أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد رسول الله سمو تقعدا هو ليه تقعدا جامع بروالا بيكو نيدي جا بيكو نيدي جا نو سي مو أبا أبا مو تبو سي مو يتي قعدا باي هاي جامع بروالا هذا هو الشهادتان يدخل الإنسان الملة ويخرجه وتخرجه من الملة ìdí nìyí tó fi jẹ́ wípé hada huwa ruknul awwal ẹ̀rí pé tá a bá ń tò nígbà míì asọ́ọ̀mù àti hajj a máa ń ṣe ní pàṣípàyọ́ ńgbà míì gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith buniyal islam ala khamsin shahadatu an la ilaha illallah wa anna muhammad rasulullah wa ikomi sola wa ita izaka wa hajjul bayt wa sọmi ramadan ẹ̀rí pé nínú ọ̀rọ̀ tá nàbí sọ sọmi ramadan là nàbí gbé sẹ́yìn ṣùgbọ́n ẹ̀ lérí níbì kan kan wá fẹ́ bẹ̀rẹ̀ kan wá sọ wípé buni al-islam ala khams iqami s-salah ita ìsaka ṣahadata la nítorí páwọn èyí tó tẹ̀lé ó fúyẹ́ tí méjì àkọ́kọ́ tó bá ti lè yanjú kódà ìgbà mí ń bẹ gbogbo èyí tó ń bẹ lẹ́yìn ó lè mọ́ sí tí méjì àkọ́kọ́ bá ti dó kéyìn sí wà lè jẹ́ náà ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n máa ń wá sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ọmọ yahudi ni ara ọmọ yìí wà ya anabi sallallahu alaihi wasallam anabi wa lọ béèrè ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ anabi wa rí pé condition tó ọmọ yìí wà condition tó lágbára ni anabi wa sọ fún ọmọ yẹn pé kó sọ pé ashhadu an la ilaha illallah wa anna ọmọ yẹn wà ń wojú bàbá rẹ̀ bàbá rẹ̀ wà sọ fún ọmọ yẹn pé atẹ abel qasim ntí abel qasim sọ dá ọmọ yẹn náà wá sọ gbólóò yẹn anabi sallallahu alayhi wa sallam anabi ni alhamdulillahi lẹ́dí anqadahu minan nar anabi ni ọ̀pọ̀ ẹnifọ́lọ́ tó la ọmọ yẹn níbi iná bọ́ ọmọ yẹn ṣe sọ́tàn ọmọ yẹn sì dákẹ́ anabi ah, ni ọ̀pọ̀ tó la ọmọ yẹn nínú náà so fábàtà làwọn afa aládìsí fi sọ pé ọmọ náà sàábì ni torí pé gbogbo definition sàábì ti pé sóun náà la man nabi mu'minan bihi wa mata alayhi gbogbo ẹni tó bá ti bá ànábì pàdé báyìí lẹ́ni tó gba ànábì gbọ́ tó sì kú lórí ìmọ̀ nìyẹn fọwọ́ sọ̀hábì sàbẹ̀ irú ọmọ náà nìsín àmọ̀tọ́ pé radiyallahu anhu ànábì ní ọlọ́run ti là níbi iná ẹjẹ́ wá bìrọ̀ wa léèrè irun wo lọ́mọ yẹn kí ààrẹ wo ló gbà zaka wo ló yọ hajj wo ló ṣe wa hadha yadullu ala idhami ar-rukn al-awwal min eléyìí ní sọ títóbi orígun alákọ̀ọ́kọ́ nínú orígun Islam ọ̀yẹ̀ ká mójútó púpọ̀ fẹ́ẹ̀ ju bí a ṣe mójútó àákìrún lọ hajj lọ́dọọdún ọlọ́run ní hajj ṣe nítorí pé nìyí òun ló wọ́ nínú àdánwò tẹ́sù sì máa kó bọ́ ọmọ nìyàn ó ti mọ̀ wípé torí pé ṣẹ̀tọ́n ọmọ ń tájẹ̀tì iṣẹ́ ni ibi tó bá rí pé ládàpọ̀ sí ni ó ti àtàkì èyí tó bá rí pé ládàá rẹ̀ tó nǹkan kò ní darẹ̀ láàmú pọ̀ lórí èèyàn lóbi jẹ́ pé níbi ọ̀rọ̀ tàwíìdì gangan ni èṣù ti máa dúró déyàn gbogbo yòókù máa ṣe kò sí wàhálà bẹ́ẹ̀ ṣùgbọ́n tíbẹ̀ yẹn bá ti wó gbogbo èyí tó ń ṣe yẹn náà kò lè nítumọ̀ ọlọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala òun ló fà á tó fi jẹ́ kí gbogbo àwọn ànábì ọlọ́run kò sí nǹkan tí wọ́n máa pariwo òun náà nígbà anabi sọ eléyìí fún odidi ọdún mẹ́tàlá gbogbo àwọn lẹ́tà tánàbí máa ń kọ sáwọn ọba ọ̀rọ̀ tawhid ni njẹ́ ó kọ sí wọn ni pé ẹgbọ́n lọ́wọ́ bá gbọ́ njẹ́ ó fi ránṣẹ́ sí wọn nìyẹn sòtá bá ń sọ̀rọ̀ nípa orígun Islam àkọ́kọ́ yìí ó ṣe pàtàkì púpọ̀ ká mójútó kí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga kí ó mọ́sẹ̀ kíyèsí wa lórí ẹ̀ wa ìkọ́ mi sọ̀lá orígun ẹlẹ́ẹ̀kejì ni gbígbérun dúró وإيتاء الزكاة zaka زكاة zaka رمضان sawmi رمضان وحج بيت الله الحرام hajj baytillahi alharam ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀karùn-ún الله مبا ni gbígbèrò ilé ọlọ́run ọba tó jẹ́ àyè àbọ̀ gbígbèrò bẹ̀ ta'abudan pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ lọ sí ìjọsìn èèyàn lè lọ síbẹ̀ kó má ìjọsìn èèyàn lè gba visiting visa kéèyàn lọ fíṣítì kó sì kọjá ń bẹ̀ ṣùgbọ́n ta budan pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ jọ́sìn fún ọlọ́run na àfọ́ àwọn amú ẹyọ kún wá mú orígun yìí wọ́n mú lẹ́yọ kọ̀ọ̀kan kí ni ẹ̀rí tá a gbẹ́sẹ̀ lé lérí tá a fi sọ pé àwọn orígun yìí wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn orígun Islam fadalilu shahada qawluhu ta'ala shahida Allah annahu la ilaha illahu wal malaikatu wa ulul ilmi qa'iman bil qist la ilaha illa hu al-azizul hakim ọlọ́run ọba ní shahidallah ọlọ́run ọba fúnra rẹ̀ ó jẹ́rìí ó jẹ́rìí sí a'dhamul kalima gbólóhùn èyí tó tóbi jùlọ wallahu subhanahu wa ta'ala jalla sha'nuhu ọba tó gbọngbọ́n ọba tó tóbi ju gbogbo nǹkan tó tóbi lọ ọlọ́run ọba náà tún wá ń jẹ́rìí fúnra ara rẹ̀ sí gbólóhùn tó tóbi ju gbogbo gbólóhùn lọ anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ni lawudia asamawatu wal ardu في كفة، wa لا إله إلا الله في كفة أخرى. tí wọ́n bá gbé gbólóhùn gbogbo ayé àti ti bẹ́ẹ̀ sí orí ìwọ̀n kan tí wọ́n á gbé gbólóhùn la ilaha illallah tí wọ́n gbé lórí ìwọ̀n ẹlẹ́ẹ̀kejì gbólóhùn la ilaha illallah la yóò tẹ̀sùn wọn ju gbogbo ayé àti kàtó wà bẹ̀rẹ̀ nítorí pé gbólóhùn yìí gbólóhùn tó tóbi ni ìdí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba wa ń jẹ́rìí pé annahu la ilaha illa pé òun jẹ́rìí sí in tó dáhùn lójú ni ló fi jẹ́ pé ẹni tó bá síye méjì lérí ẹ̀ yóò jìyà lọ́dọ̀ ọlọ́run ò ní ṣàánú béèyàn bá sẹlọ́n lórí àwọn nǹkan míì tó bá wọ ọlọ́run lè foríjì ṣùgbọ́n tó bá sẹlọ́n lórí ọ̀rọ̀ kalimatu tawhid ọlọ́run kò ní foríjì tó bá kú lérí ẹ̀ so ìdí ìtọ́jẹ́ pọ́lọ́run ọba náà fi ń sọ láfọ̀ fọwọ́sọ̀yà pé shahid Allah òun ọlọ́run òun jẹ́rìí annahu la ilaha illa pé kò sí ẹnìkan tó yẹ ká jọ́sìn fún àfọ̀hún wal malaikatu bákan náà ọlọ́run tún pe àwọn màláíkà jẹ́rìí àwọn náà déwájú ọlọ́run ní bẹ́ẹ̀ ni àwọn jẹ́rìí bẹ́ẹ̀ lóòótọ́ pé kò sí kèfèrí inú màláíkà kò sí kèfèrí kankan لا يعصون الله ما أمرهم ويفعلون ما ma yu'maru wa ulul ilm àwọn nìkan kọ́ ọlọ́run tún ní àti àwọn onímímọ̀ àwọn náà jẹ́rìí sí bẹ́ẹ̀ kọ iman bil qist tí wọ́n dúró déédé àwọn onímímọ̀ tí wọ́n dúró déédé gbogbo wọn náà jẹ́rìí sí wípé kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àfi ọlọ́run subhanahu wa ta'ala la ilaha illa hu kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí àfọ al-aziz ọba kayakaya ni ọba adébórí ni al-hakim ọba tí máa ń ṣe gbogbo nǹkan tọgbọ́ntọgbọ́n lọ́lọ́ àyà yìí àwọn àfáà wọ́n ṣe àlàyé tó pọ̀ lérí àwọn in tí yìí kó sínú nínú ẹ̀ wọ́n ní àyà yìí ó ń sọ ọlá tó ń bẹ fún àwọn onímímọ̀ lọ́dọ̀ Ọlọ́run pàápàá jùlọ àwọn tí wọ́n dúró déédé nínú àwọn tó jẹ́ onímímọ̀ nígbà tọ́lọ́run bá dárúkọ ara rẹ̀ tó dárúkọ àwọn màláíkà kódà kò dákọ àwọn ànábì Ọlọ́run kò dárúkọ àwọn ànábì Ọlọ́run làwọn onímọ̀ fi sọ wípé àhámú awìlẹ̀ ṣé iṣẹ́ tá a fi ráwọn ànábì ọlọ́run ló ni àbímọ̀ tọ́lọ́run fún wọn àwọn àfáà ìmọ̀ ni torí pọ́lọ́run ò ní ran afọ́nú ńṣẹ́ kò sì ní rálẹ̀ mọ̀kan níṣẹ́ ìmọ̀ ní mọ̀ ṣáájú jẹ́ pípa Musa alayhi salatu wassalam tó bẹ̀rẹ̀ sí ní béèrè ilé tó ń béèrè ilé ọlọ́run wá ní ah Musa èsì tó fi ń béèrè báyìí tó fi ń béèrè báyìí na Musa wá ní an ọlọ́run dákun sọ́mi o mọ́jẹ̀ ń dá láì màkà so eléyìí jẹ́ kó yé wa wípé ọlá tó ń bẹ fún ìmọ̀ kò sí tí mò jùlọ lẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala torí pọ́lọ́run ọba yẹn gan òun náà ni ọba tó ní gbogbo tí ń jẹ́ mọ̀ ní kápá ipò tí ọlọ́run fún ìmọ̀ kì í ṣe ipò kékeré kò sí ipò kankan tó tó tó hátà ìjánà bí ọlọ́run ìmọ̀ yẹn ló ṣáájú tí ìjánà bí ọlọ́run tíjò jíṣẹ́ tó fi nítumọ̀ ìntọ́lọ́run sì fi máa ń kún wọn lọ́wọ́ òun náà nìmọ̀ torí pé ẹni tó bá jáde náà bí ọlọ́run lásìkò kan òun ní òní mọ̀ gbogbo àwọn tán jọjọ wà ń gbà náà òun ní òní mọ̀ lóòfin jẹ́ pé ẹni tó fẹ́ tún àwọn èèyàn ṣe ó gbúdọ̀ nímọ̀ ju àwọn tó fẹ́ tún ṣe ń lọ láti lè jẹ́ kó yí wọn wípé orí àánú ni wọ́n wà láti lè ṣàlàyé fún wọn ọ̀nà tí wọ́n fi wà lórí àánú sàwọn afọ jẹ́ kó ń bì wípé nígbà tó lọ́n dá kọ ara rẹ̀ tó dárúkọ àwọn màláíkà wọ́n ní kò fi orúkọ àwọn ànábì ọlọ́run sí wà ulul ilmi àwọn onímọ̀ lọ́lọ́run ọba fi síbẹ̀ àwọn afọ wípé ntọ́lọ́run ọba òbí fi àtàwọn ànábì ọlọ́run sí ni ọlọ́run kú ti mọ̀ wípé gbogbo àwọn ànábì ọlọ́run náà onímọ̀ ni wọ́n so ìdí sọ ọlọ́run wá jó wà lórí àwọn ànábì ọlọ́run lórí àwọn sọ̀hábà lórí àwọn tàbíìn nínú àwọn sálàf nínú àwọn tó jẹ́ onímímọ̀ àwọn kìrìsìyàn ṣe hàlù ni àbí tẹ̀míyìí àbótún lọ ń jẹ́ fíìlì ó lọ ń jẹ́ bíi mọ́sídàrí fún fíìlì mi nítorí pé tá a bá ní kọ iman bilkisti wa ulul ilmi àwọn onímímọ̀ tí sọ́hìbùl hàl tó bá jẹ́ jámù hàlù náà ọ̀yẹ́ kó jẹ́ jámù ni ọ̀yẹ́ kó jẹ́ wà ulul ilmi qa'imin bil qist so bá a sì ṣe ń tu alo hàlù yẹn fún àwọn ulul ilmi ni àti àwọn onímọ̀ qa'iman bil qist tí wọ́n dúró pẹ̀lú dọ́gbàdọ́gbà pẹ̀lú dédé so ọ̀rọ̀ ó mú òpò lọ́wọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ ó ń bẹ́ẹ̀ nú àwọn onímọ̀ tí wọ́n ní shahidallahu qa'iman bil wal malaikatu wa ulul ilm ìgbè kọ́ ìmọ̀ yẹn bó ṣe wá mú fúlàdì pé ọlọ́run ló ní ẹ̀rí ìtọ́lọ́run ọjẹ́ pẹ̀lú kó dúró lórí dọ́gbandọ́gba ló fi jẹ bẹ́ẹ̀ bó ṣe yẹ kó náà nìyẹn ó dúró lórí dọ́gbandọ́gba ló fi jẹ nítorí pé ìdàkejì dọ́gbandọ́gba ni zulimu ọlọ́run dẹ̀ sọ pé inna shirika la zulmun azim tẹ́ ẹ̀ bá ti lè gbà pé la ilaha ṣíríkù nìyẹn wà ṣíríkù zulmun wallahu shahida ala tawhid qa'iman bila qasd àwọn àfáà mi sọ pé ńlá kọ́ ìmọ̀ yẹn ó kàn wá ní kó fúrọ́dù ni ìjámù ni o lè wá bẹ́ẹ̀ gbà mí wọ́n sì kó àwọn àbíyàtú kan wá kan fi ṣàlàyé ẹ̀ pé ìgbà míì ó lè wá bẹ́ẹ̀ náà bìmánà mọ́sídàrí ló wá ó kàn wá ní ó wá bẹ́ẹ̀ ni torí pé ó lè wá pé wà ulul ilmi kìyàmán bilqist torí pé kìyàmán kọ́ọ̀mà yakumu kìyàmà masdari ó lè ṣiṣẹ́ hal nígbà mi àwọn àfáà mi sọ wípé ìtumọ̀ rẹ̀ náà ni hal ló jẹ́ fún ulul ilmi aláyà hal àwọn àfáà ṣe atótónu púpọ̀ lórí àwọn nǹkan yẹn ṣùgbọ́n èyí tó kàn wá jù o náà ni wípé àyà yìí ń tọ́ka sí ọlá tó ń bẹ fún kẹlmọ́tò tawhid bẹ́ẹ̀ sì ni ó ń tọ́ka sí ọlá bẹ fún ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala torí pé pẹ̀lú ẹ̀sìn ni ó fi máa kó èèyàn yọ nínú fìtínà ètò ń ayé ká tó kúrò ń bẹ sìn tá nǹkan tó ń ṣẹlẹ̀ lágbàáyé ní Iraq àti ní Syria àwọn èèyàn kan wọn jọ tán wọn ní ISIS wọ́n tó wá bọ̀ fi militant kún amẹ́ríkà àti àwọn kọ̀ọ̀kan lágbàáyé wọ́n sarajọ láti lè gbógun ti àwọn èèyàn wọ̀nyí nítorí pé ní tí wọ́n gbé kalẹ̀ ní tí wọ́n ń sọ ó ń dúnkòkò mọ́ gbogbo orílẹ̀-èdè lágbàáyé kódà nínú àfọkànsùn tí wọ́n ní wípé nínú àwọn ni khalifa àti sìn nínú wọn ni ó ti jáde ló ti jáde ẹni tó dá mi rò àwọn náà ni olórí gbogbo mùsùlùmí mọ́kà wọn àwọn sì ń lọ ọbẹ̀ láti lè gba gbogbo àwọn ayẹyẹ àtoríṣiríṣi àwọn nǹkan mìíràn tí wọ́n ń sọ tí a bá wá wo ọ̀rọ̀ yẹn bí wọ́n ṣe ń sọ bí mídíà ṣe ń sọ lẹ́nujọ́ mẹ́ta yìí nítọ́jọ́ yìí wá ní pé US soldiers àti in collaboration with Arab countries are fighting Islamic State militants. Ntí ó wá fọwọ́ bẹ èmi lẹ́mìí bẹ̀ ni pé that word Islamic State àwọn kèfèrí mọ tí wọ́n ṣe Islamic State kẹ́límọ́tún tó yìí bá àdáwọ́lá islamiyà tábà pé Islamic State gbólóhùn tó dáa tó ẹ̀ka gbóṣe tì ní ṣùgbọ́n ẹ̀ wọ́n bọ́ sẹ́ ń lò so yóò padà di pé tán bá àwọn ọmọ tí ń bọ̀ ń sìn tẹ́nìkan bá dárúkọ Islamic State létí wọn ibi tí wọ́n gbọ́yé sí ni àwọn jàgídíjàgan yẹn ibẹ̀ ni wọ́n gbọ́yé sí àti ẹni tó ní kó lè ọwá jà tó ní kó lóko ọwá mú gbogbo ẹ̀ náà sẹ̀yìn Amẹ́ríkà àti ti Syria ni àti ti Iraq olófà ló fi jẹ́ wípé according to ẹni tó jẹ́ spokesman olórí àwọn ọmọ ogun wọn ní tó ń sọ ni wípé lọ́wọ́lọ́wọ́ ń sìn odidi country bíi fifties wọ́n ti promise pé àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn láti including Arab countries mo wá ní kẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ lárúbáwá pé are you fighting Islamic State adola islamiyya lábánú oòrùn lẹ́ẹ̀mejì láàlá walakin nanu nuharibu alhiriabiyin mo làwọn terrorist làwọn fight bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń sọ they are fighting Islamic State wọ́n máa ma fi Arab countries náà sí so wàá bi tá yìí rúhù kìíní yẹn ó lè parẹ́ nínú ẹ̀mí yìí kò ní lè nítumọ̀ wọ́n wá ní fifty countries ó ti join àwọn láti lè fight àwọn èèyàn wọ̀nyí wọ́n ní bó tiẹ̀ jẹ́ wípé to fight them will take us years mo ní kí ló dé mélòó ní gbogbo òlú tí wọ́n kọ́ńkà ní Syria mélòó ní gbogbo òlú tí wọ́n kọ́ńkà ní Iraq pẹ̀lú fifty countries ó sì jẹ́ years láì mọ̀ pé yóò jẹ́ òye wa pé àfẹ́ fi pawó ni téèyàn bá pé dawla islamia islamic state àwọn ọmọ tí ń bọ̀ tí wọ́n bá sọ tí wọ́n bá gbọ́ fírí àwọn ẹgbẹ́ ah, nǹkan burúkú ni ṣé kò sọ ọkọ míì tí wọ́n lè san wọ́n ó ṣe di islamic state kódà àwọn òtí ẹ̀fí militant yẹn mọ́ fighting islamic state islamic state fighting islamic state so ẹni tó bá ti wá ń rí nǹkan yẹn tẹ́nìkan tó wá wá sọ dáadáa níjọ́ míì wọ́n ò rí ẹni òun náà gẹ́gẹ́ bí èèyàn burúkú ìṣòro boko haram nǹkan tí ò dáa ni ṣùgbọ́n yóò túmọ̀ sí wípé culture west haram ni mentality èbó haram ni bẹ́ẹ̀ tí ó ti di ti ń bá àwọn èèyàn lẹ́rù àti sọ́nsìn ká má bàa lẹ́wọ̀n náà mọ́ boko haram àwọn bàbá bá kí kọ́lọ́mù bá kó bá foríjì wọn tẹ́kàn fẹ́ pè wọn boko haram ni pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ideology ẹ̀ká pè wọn bẹ́ẹ̀ àwọn ní wọn kàwé bàbá adama ọlọ́run bá kó bá foríjì wọn gbogbo ọ̀nà làwọn èèyàn fẹ́ fi gbé ìwé wọnú markas wọn aláàfin síbẹ̀ ẹ̀ ń bá níwèé ọkọ̀ kọlọ̀ léwe ṣùgbọ́n níbi àáfàá la fẹ́ rè àwùjọ sì jàǹfààní ẹ̀ lẹ́nu àbájẹ́ bẹ́ẹ̀ bá dé ìlú kan bí màá mú ìlú wọn ọ̀bàjọ́ ọmọ markas yọ ọjọ́ ọmọ kínní àbíkọ́jọ́ ọmọ kíwọ́ ọmọ kíw ẹ ogo lẹ ní táwọn fẹ́ ṣe ń táwọn wọ́n wọ́n ti lọ wọ́n lọ ṣe nǹkan kan wájú tó fi jẹ́ pé èyí tó ráìtì gan ẹ̀ nífẹ̀ẹ́ lè sọ̀rọ̀ nípa èyún náà má gbogbo àwọn nǹkan yẹn fa'tabiru ya ulil absar gbogbo ẹni tó bá lójú ríran ẹja ké sara bàbá ké sara kò lè ti ṣẹlẹ̀ nàìjíríà yìí náà ẹ̀ ṣèkáwò wọ́n ti pa ṣèkáwò ẹ̀ wọ́n ti pa wọ́n ti pa ni ẹ̀ kìnnì kan wọ́n káwọn ọmọ náà wọ́n káwọn ọmọ yẹn ìrọ́nà ta ní ń tanra kí ni ń ṣẹlẹ̀ gan-an kí ló ń ṣẹlẹ̀ gan islamic state ẹ̀ wọ́n ti gba ibì kan gbogbo àwọn tí wọ́n pa níbẹ̀ wà dé not muslims so látara àdé ìmọ̀ ní òjè kéèyàn ó mọ̀ pé òótọ́ rè irọ́ lélẹ̀ nítorí pé amẹ́ríkà wọ́n ti rí pé kì í sọ̀rọ̀ ká jagun nìkan mọ́ ideological war ni wọ́n dẹ̀ láwọn experts ti ń ronú fún wọn lórí ẹ̀ nǹkan tẹ́ tó lè ẹ wọ̀rọ̀ oní ẹ̀bọ́là bó ṣe rí ó ṣe á di wípé ńgbà tí àwọn míì produce oògùn wọ́n ní ká má lò ó ṣebí wọn ti gbádùn kọba àti òògùn eku nítorí ó jẹ ṣebí wọn yẹn ti lálàáfíà sòkòlò wọn láti obìnrin ẹkọ sàánú wa Ọlọ́run bá mọṣẹ bá ran Islam lọ́wọ́ àti àwọn mùsùlùmí aláìhal ìmọ̀ ó ṣe pàtàkì bí nǹkan bá dojúrú ẹni tó ní mímọ̀ ó pé èyí tó jòdòdò bẹ̀rẹ̀ eléyìí irọ́ ni ọlọ́run ọba fi ròyìn onímọ̀ pé nínú àwọn tí wọ́n jẹ́rìí pọ̀kan ṣoṣo lọ́lọ́run tí ìjọsìn òtítọ́ sẹ́lòmíì ulul ilm àwọn onímọ̀ ni wa ma'naha kí ni túmọ̀ gbólóhùn la ilaha illallah eléyìí ṣe pàtàkì pataki gbọ́ yé eléyìí ṣe pàtàkì ká gbọ́ yé eléyìí tá a fẹ́ sọ yìí mímbábì nasiha ni fun gbogbo ẹni tó bá sì lóòótọ́ ko kó dìmú kìí ṣe mímbábì wipe tọ́ánù si ṣàkṣíyẹ ẹnikẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wáàsí gbólóhùn la ilaha illallah táwọn ọmọ yàrá tẹ̀blígì máa ń sọ kí ṣètúmọ̀ la ilaha náà máa ń sọ ó yẹ ká mọ̀ túmọ̀ la ilaha illallah tawhidu rububiya ongangan kọ́ ni ongan kọ́kọ́ ni tawhid onkọ́ ni maana tawhid bi maana kelma kádìdì mọ́ lásì pítọ̀ ọ̀bẹ kò lè dágé nǹkan ọlọ́run ní gé ẹ̀kíní kan sánmà ọlọ́run ní rọ̀jò ẹ̀kíní kan ọlọ́run ní fàájú torí pé láìlá nítọ̀ ń sọ yẹn láìlá ẹ̀kọ́ nìtumọ̀ èyí tọ̀ ń sọ yẹn rùbùbíyà ló ń sọ ṣùgbọ́n wà á mọ̀ tàwíìdì olùhíyà wọ́n akíkọ̀tù tàwíìdì ìtumọ̀ la ilaha illallah òun náà ni la ma'buda bi haqqin illallah la ma'buda bi haqqin illallah tó o bá fẹ́ tú la ilaha illallah òun náà ni pé kò sẹ́ni tí jọ̀sìn tọ́ sí àyàfọ́ ọlọ́run tá a ìyá ọ̀sun àbí bàbá ọ̀sun ẹ̀bí ìpè ta ní rọ̀jò yọ ọlọ́lọ́run náà ni ẹbí pé ta lọ́ dá yọ ọlọ́run ló dá ẹbí pé ta lọ́ dá sọ́mà ta lọ́ dá ọlọ́run wà láì ìsà àlìtáhùn man khalaqa samawati wal ard la yaquluna Allah ọlọ́run tẹ bá bí àwọn kẹfẹ́ ilé ìrèkúta ló dá sánmà àti ilẹ̀ ọlọ́run ìwọ àni káwá la ilaha illallah ni wípé ọlọ́run tí gbogbo wa ti mọ̀ yẹn òun náà ni ká ṣàfọ̀mọ́ ìjọsìn wa fún ákírun ni òun nìkan ló gbúdọ̀ gbà àṣàdúà ni òun nìkan ló gbúdọ̀ gbà àdúà yẹn ṣùgbọ́n nítorí pé nínú mọ́sálásí yẹn àwọn kan bẹ tán máa ń sàṣàlátù okùn àlìjànú ni wọ́n máa ń fà tá a bá sì tú tàwídì ùlù yíyà débẹ̀ wọn àlèmọ́ra ayé sọ̀rọ̀ àlèmọ́ra ayé dùn ní mọ́sálásí mọ́ kì í ṣe mistake because aláǹfààní àti bá wọn sọ̀rọ̀ ẹ máa sọ tàwídù olùyíyà pé nínú ẹ̀kọ́ tẹ̀rẹ̀tìbù ni pé tàwídù olùyíyà lè dá wà lálẹ́ ṣùgbọ́n rùbùbíyà èèyàn dá wà lálẹ́ torí pé bàbá afọ́jú bàbá tí ń tẹ̀yẹ̀pẹ̀ náà tóun náà ń gbẹ́bọ tó wà nù mọ́sálásí òun náà gbà pọ̀ ọlọ́run ló dá sọ́mọ́ ọ̀bẹ ò lè dágé nǹkan ọlọ́run ló ń gé gbogbo èèyàn náà gbogbo èèyàn náà ló mọ̀ yíyé ṣètùmọ̀ lá ilaha ìtumọ̀ láìláìláì rẹ̀ pé ọlọ́run tí gbogbo wa ti wá mọ̀ pò ń ló jẹ́ báyẹn ó nìkan ni ká máa sìn tá a bá fẹ́ ṣàdúrà ó kọ rẹ̀ nìkan ni ká pè bá bá ń wá ìrànlọ́wọ́ ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ká wá ìrànlọ́wọ́ sí bá bá ń wá ààbò ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ká wá ààbò sí bá bá fẹ́ ti pa tó bá ti lóò ní jẹ ń bẹ̀ ṣe ẹran tọ́lọ̀ ẹran kan nínú ẹran tí òyìn ò ní jẹ́ ń bẹ̀ òun lẹ́ran tí èèyàn bá fi ṣe fídíà bọ́yọ̀ ọ̀daràn lápòjúwe ọ̀fẹ́ lọ ṣiṣẹ́ hajj sí ọ̀wá gbé ara mi níbi tó ti yẹ kó o gbé ìmọ̀ kọ́ ọ̀pẹ̀rẹ̀ àbí kọ́ gbàrẹ̀ mẹ́ta lọ́hùn tó o bá délé kọ́ padà wá gba mẹ́rin irú ẹran yẹn tó o bá wá pa ò ní jẹ́ ń bẹ̀ ọkàn gbé fún fòkọ̀rọ̀ masakinul haram àwọn aláìní tó ń bẹ ní haram òun lè yóò gbé fún yìí ò ní jẹ́ ń bẹ̀ lẹ́yìn èyí kò tún sí kankan mọ́ bẹ́ẹ̀ bá pẹ́ran àkíkọ̀ á àbá àní jẹ́ ń bẹ̀ bẹ́yàn pẹ̀rẹ̀ léyà èyàn jẹ́ bẹ́ẹ̀ fakulu miniha ọlọ́ni ẹ jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹnìkan afáàkan ẹ pẹ̀rẹ̀ kaba ẹ ẹ ní jẹ́ bẹ́ẹ̀ o àwọn ọmọ yóò ní jẹ́ bẹ́ẹ̀ o ìyàwó yóò ní jẹ́ irú ẹran èwo nìyẹn adhabuhu wa nusuk na naw'un min anwa'i al-ibada gbogbo ọ̀nà tí ìran ìjọsìn pín sí yẹn ká wá gbé fọ́lọ́run nìkan ìyẹn ni túmọ̀ la ilaha illallah ṣùgbọ́n ìyẹn ni máa dìjà làwọn àwọn kan ń ṣe àṣàlátù kan wọ́n ti máa wọ́n ti máa ṣe lé ní báyìí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìtẹ̀yàn gbọ́ ìtumọ̀ rẹ̀ nígbà bá dà sọ̀rọ̀ wọn òhó òhó òhó òhó òhó òhó à gbogbo èèyàn náà sì máa bá wọn sọ àmàdà ẹ béèrè ni pé kí ni ìtumọ̀ òhó kí ni ìtumọ̀ èèyàn ṣùgbọ́n tó yẹ bá gbàgbọ́ yé la ilaha illallah èèyàn challenge pé kó lè dùn rahman kó lè dùn Allah àwídùn rahman ayyama tad'u falahu al-asmaul husna ẹ̀dá kun náà asmaul husna èwo ni uhu uhu èwo nìyẹn ṣùgbọ́n ta ni ó béèrè ẹni tó jẹ́ mísẹ́nà gan-an tàwídì ti wọ́ wọ́n wá ní káàfọ́ wá sọ̀rọ̀ ń bẹ̀ ọ̀wá lọ ń ṣe wá sí tàwídì rububiyya sáà lọ kò yá wọn tẹ́lẹ̀ eyín ò yé wọn ṣùgbọ́n bí uluhiyya náà ni kò yá wọn èèyàn tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jì sọ́fin àìdá lọ́pọ̀lọpọ̀ lẹ lárúbáwá tẹ́lómi gbọ́ èdè kùránì tó mọ kùránì ká ẹ̀sùn tó ráwọn kùbùrì yún táwọn yóò tó lọ mọ́ sin sàárè bẹ́ẹ̀ bá sì sọ fún wọn dọ̀là wọn nílá ta'ziman lil awliya àwọn fi ń pa wọn àwàlí ọlọ́run lẹ́nu kò ní iye kankan kò ní mọ̀ pé nǹkan yẹn ti kó sí abẹ́ shirk so ìdí nìyí tó fi jẹ́ pé ìtumọ̀ la ilaha illallah agbọ́dọ̀ gbọ́ yé pé la ma'buda bi haqq illallah la gbólóhùn yẹn mọ̀kọ́sàmùn ilà kìsmẹ́yìn ẹ̀rí wípé apinsọ́nà méjì nínú èdè lárúbáwá gbogbo ọ̀rọ̀ sígà tó bá ti wá masbúkọ̀n bìnnáfìí thumma al-ithbat yufidul hasr ọ̀rọ̀ tó bá ti kọ́kọ́ wá ṣáájú pẹ̀lú negation tá padà wá tún ṣe affirmation ọ̀rọ̀ yẹn ń túmọ̀ sí wípé a gbúdọ̀ tún fún nítumọ̀ míì jù bá náà lọ lágbèjì kéèyàn pé ẹnikẹ́ni ò gbúdọ̀ wọlé àyàfi lágbájá ṣe é mọ̀ pé ọ̀rọ̀ ń clear lágbájá òun nìkan kódà kò gbúdọ̀ mọ́mọ́ lọ́wọ́ kò gbúdọ̀ múyàwó lọ́wọ́ ṣùgbọ́n gbàgbẹ́ ẹ ibi tọ́rọ̀ dé ń ọ̀dà lágbájá wọlé tó bá fẹ́ olè múyàwó lọ́wọ́ àdàkùn ah, ah, ara ilé mi náà ní ìnáwó mi náà hálí ara ilé mi ni ó lè gbọ́ yé ń bi èyàn wípé bóyá àtẹ ẹgbà lérò pé èmi ń ó ti kó àwọn ara ilé mi náà sínú ṣùgbọ́n ẹnikẹ́ni kò gbúdọ̀ wọlé ìlà lágbájá so lágbájá náà tó bá jẹ́ tó gbédè ó ti mọ̀ pé òun nìkan ló fi jẹ́ pé la ilaha illa Allah so bọ́lọ̀ ń ṣe máa gbé wánu gbogbo àyẹ̀nú al-Qur'an ọlọ́run ni wàkọ́dọ̀ ọ̀rọ̀ búka allá tààbùdù illá ìyá bí ó ṣe gbé ọlọ́run èyí fọ̀rọ̀ tọ̀ yìí dìbà yàn ṣe yóò gbé wá ìyá nǹkan mi ò gbọdọ̀ wọbẹ̀ ló fi jẹ́ wípé gbólóhùn la ilaha illallah muqassamun ila nafyi wal ithbat gbogbo tí ń jẹ́ ìlà ay gbogbo ohun táwọn èèyàn fi sípò ohun táwọn èèyàn tún lè máa jọ́sìn fún àbí táwọn èèyàn tún lè máa gbé gbogbo ohun tí wọ́n ń gbé fọ́lọ́run ọba yẹn fún lẹ́yìn ọlọ́run ọlọ́run ti ṣe náà fún yẹn ló fi jẹ́ pé al-aslu fil ibada al-hadar ìpìlẹ̀ lérí gbogbo nǹkan tá à ń pè ní bàádà ìjọsìn má ṣe ni nípìlẹ̀ ìyẹn ni òyọ́pọ̀lọpọ̀ èèyàn tẹ́lẹ̀ mẹ́rin pé ẹ bí nǹkan ṣe wá rí nísìnyí nígbà mo sáà ń ṣe lè náà kì í ṣe bá bẹ́ẹ̀ nìkan ẹlòmí ò tún máa sọ bẹ́ẹ̀ kò sí bá bá tiẹ̀ ni mò ń ṣe fún ni ọlọ́run tó dá mi ni mò ń ṣe fún la ó lè ṣe nǹkan kan kó o pè ní ìbáadà fọlọ́run àyàfi kí náà sùn ó wá lórí pé ṣe nǹkan báyìí asìlù ni pé má ṣe tó o bá sì fẹ́ ṣe o gbúdọ̀ rí náà sùn tó sọ pé kò ṣe kí ni o kò ṣe so al-aslu fil ibadat al-man'u awil hadar òun náà ni pé èèyàn gbọ́dọ̀ ṣe so pẹ̀lú ìtumọ̀ láìláha pé kò sí ma'bud kò sí ẹni kankan tí ìjọsìn tọ́ sí ayé nàfíàn jẹ̀mí àmà yu'badu min dunillah ìyẹn ti ṣe náfúyù gbogbo tí èèyàn tún lè máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run illallah muthbitan al-ibadata lillahi wahda la sharika lahu fi ibadatihi ìlọlọ́hùn yìí gbogbo nǹkan tá a ti ṣe náà ìbádà tá a ti sọ pé kò gbọdọ̀ wáyé òun kákòrọ̀ gbogbo tí ń jẹ́ ìbádà bí mafhumiha pẹ̀lú gbogbo ìtumọ̀ tí ìbádà kó sínú wa anwa'iha àti àwọn ìran tó kó sínú láà àgbọdọ̀ ṣe illa Allah àyàfọ́lọ̀ nìkan ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ààyè nílẹ̀ Yorùbá ẹ̀rà àwọn ọba tí wọ́n mọ̀ sọ pé bóun ṣe dúró yìí àwọn bàbá wọn orí wọn ló ń jókòó lé gbogbo ohun tó ń sọ ìpátá ni wọ́n gbọ́ yóò sì sọ la ilaha illallah la ilaha hadha yunafi kamala tawhid nítorí pé ó sì ní ètè kọ́d ipa àwọn kan tún lẹ́tọ̀ọ́ àti gba nǹkan tó ṣe pọ́lọ̀ nìkan ló yẹ kó gbà ló fi jẹ́ pé ń bọ̀ wá lọ sọ́dọ̀ ẹnìkan tán níbi tọ́rọ̀ dé ní ìsìn ọwà gbẹbọ nítorí ẹ̀kọ́ wá sọ́kàn rẹ ni pé ẹ̀tọ́ ọlọ́run náà fẹ́ẹ́ kọ́ lọ gbé fẹ́ lómi o lẹ́hàn al-qurban ilà ilàlá fakọt àpẹran takuruban ilàlá wọn wá ní ọlọpẹran kan kó gbé kan lọ gbé sórí ta torí kó o lè bímọ láyé torí kí ipò tó ń wá kó lè tẹ̀ ọ́ lọ́wọ́ torí pé o fẹ́ jọ eléyìí torí pé jọba ẹlòmíì torí pé yóò jọba egbò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú tí ó torí jọba tó bá kú àjẹpọ̀ wọ́ọ̀tì kọgbẹ̀bọ̀ yọ escape yọ lọ́hùn ṣùgbọ́n gbà ọba tó wáyá wọ́n padà sọ pé ó ti wàjà àwọn òrí mọ́ yóò wà lọ pàdé ọlọ́run subhanahu wa ta'ala so ìdí nìyí tó fi jẹ́ wípé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ pátá kí mùsùlùmí ó sọ́ra fún nǹkan tí ó jẹ́ kí ẹ bọ kó wọnú iṣẹ́ wa ìtumọ̀ la ilaha gbólóhùn yẹn gbólóhùn tó tó pọ̀ sínú tó sì yẹ ká gbọ́yé bó ti tó àti bó ṣe yẹ la sharika lahu fi ibadatihi kò gbúdọ̀ sí orogún kò gbúdọ̀ sí akéjì pẹ̀lú ọlọ́run níbi gbogbo ìjọsìn tá a bá fẹ́ ṣe fọ́lọ̀ àwọn sálàf kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nu sí wọn tí wọ́n bá ń sàdúà wọ́n ní allahumma ij'al ibadati hadhi khalisatan liwajhik wala taj'al li'ibadika fiha nasib wọ́n ní rẹ̀ ọlọ́run ìjọsìn mi jọ́ jẹ́ ti ẹnìkan o má jẹ́ kẹ́dà rẹ̀ kankan nípinnu ẹ̀ o ọ̀nà wo lẹ̀dá lè fi nípin nínú ìjọsìn èèyàn ọkọ̀dìjẹ́ ha fil hadith tó ń sọ̀rọ̀ nípa hajj tánàbì ṣe ìgbà tánàbì tó gbé ara mi ànábì ní labbaika Allahumma hajja la sum'ata fi wala riya ànábì ní mo gbé ara mi mi o lé ẹni tí ó mọ́wọ́ mọ́sẹ̀ kúrò níbi àṣẹ gbọ́ lẹ́ni tó mọ́wọ́ mọ́sẹ̀ kúrò níbi àṣẹ hàn káwọn èèyàn má rí ẹ dákun ẹ̀mí ànábì ti mọ́ kọjá kánábì mọ́ ṣàṣeyàn síbẹ̀síbẹ̀ ànábì tó pẹ̀lọ́ torí pé múra tó ṣe yẹn liman hajj tó ṣe ẹ wá wo ọgọrọ àwọn èèyàn báyìí ẹ wo ọgọrọ àwọn èèyàn ẹnìkan lè sìn kọ́dà isi ajì gan ò tí bẹ̀rẹ̀ ah, bó ṣe ń lọ nítọ́ ẹ̀kọ́ máa sọ labbaik Allahumma labbaik nítọ́ ẹ̀kọ́ máa sọ nìyẹn ẹ̀mí wà ní kọlù ẹ̀lẹ́ ah, bó ní bó gbogbo lé ajì white ló ń pè white ajì ti arọba ló ń kí yín o ah, ní o tí ṣiṣẹ́ ajì gan báyìí àwọn afẹ́ bá ti ẹ̀wà bíi tó ti yé yóò dùn ṣé irú ẹni yẹn ni ó délé lẹ́ẹ̀ni mọ́ sí sábàkà torí pé wọn ò gbúdọ̀ gbàgbọ́ wọn ò kulẹ̀ gbàgbọ́ haqiqatul hajj wọ́n rí gẹ́gẹ́ bí ìrìn àjò afẹ́ àti ìrìn àjò téèyàn fẹ́ fi add value mọ́ personality rẹ̀ alhaj nǹkan kaba yìí fi jẹ́ wípé gbogbo àwọn nǹkan táwọn bá ń ṣe níṣẹ́ ìjọsìn ká máa yẹra wa bó ti wulẹ̀ kó rò pé ó dúró déédéé tó tún máa yẹrẹ wò bọ́lọ̀ bá ṣe ọ́ ló ní mímọ̀ tó bá tásìkò kan tún péré ẹ̀ padà pé àníyàwó mo fi ń ṣe nǹkan yìí ṣé torí tọ́lọ́run sí mo sì fi ń ṣe tètè máa péré ẹ̀ padà ọ̀rẹ́ pọ̀ máa ń náwó sójú ọ̀nà ọlọ́run ni tó bá ti ń tó séèdì kan tètè máa péré ẹ̀ padà ìgbà ah, ṣé kìí ṣe pé àníyàn ti fẹ́ wọ kínní bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan tá à ń bá ń ṣe ìpìtẹ̀kọ́ àlẹ́wọ̀chì ìlà tá a rò pé àfi ń wojú rẹ̀ ọlọ́run torí pé sùọ́ lọ lúgọ síbẹ̀ ìwọ onímọ̀ torí pé jùmọ̀kí tó ń bá ti lè rí yẹn fọ́ níbi àníyàn ọkàn ṣe náà ni kò ní gbalada lọ́dọ̀ ọlọ́run kama annahu la sharika lahu fi mulki gẹ́gbó yìí jẹ́ wípé ọlá ọlọ́run ìkápá ni rẹ̀ ọlọ́run ọba ò lórogún bẹ̀ kò sì fẹ́ nìkan kan fi kún kò fẹ́ nìkan kan kò ní ẹgbẹ̀ra fi mulki mal maqsud bil mulki kí ni tá a pẹ̀lú mulki òun náà ni mo tó ṣe wo ṣe tí ó sẹni tí ó bèèrè lọ́wọ́ rẹ̀ ìtumọ̀ múlíkì nìyẹn ló fi jẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ẹkú ló ní o ń torí pé mo tó ṣe nǹkan wọ́n ṣe tí ó sẹni tí ó bìyàn léèrè bẹ́yà sì léhun ṣe fẹ́ sí òun náà ni ó ṣe ṣe Ọlọ́run nìkan lónìí yẹ kó o ṣe nǹkan padà sí ni rí máàlíkù yẹ̀wòmìtì máàlíkì yẹ̀wòmìtì ìdí tó fi jẹ́ pé ètò ìdájọ́ ọjọ́ alkiyama limanil mulkil yawm ọlọ́run nìkan ló ní ọ̀rọ̀ dìde ni nígbẹ́ jésù ọwà dó sápọ̀ yọ wà ní ó sinmi òní ọwà máa dájọ́ wíwà tí nǹkan ti nìyẹn àbí tí ọpọlọ bá sún sẹ́yìn àbí ọpọlọ tí ò tó lè fi jọ ọ̀rọ̀ tó náà bá gbọ́ ọlọ́run wọn bá ti jí gbogbo òkílẹ̀ sí wa ní Al-Qur'an Al-Karim limani limulukul yawm kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ ta ló ni mo tó ṣe ètò ní ànábì ọlọ́run kan ò ní sọ̀rọ̀ màlẹ́kà kan ò lè sọ̀rọ̀ ọlọ́run bá pè lillahil wahidil qahhar èmi ọlọ́run ó tún fi wáhid ó fi ròyìn rẹ̀ so ìdí nìyí tó fi jẹ́ wípé la ilaha fi ìbádà níbi ìjọsìn kò lórogún fi àfàálìhì níbi àwọn iṣẹ́ rẹ̀ kò lórogún fi dáàtì yìí níbi pápápá rẹ̀ gan kò ní kan ẹnìkan tó dàbí tiẹ̀ náà àti gbọ́gbọ́n ẹ̀ ó láwọn ọmọ kan lá la ilaha illallah la sharika lah fi ibadati la sharika lah fi dhati la sharika lah fi af'ali la sharika lah fi asma'i wa sifati gbogbo òròyìn tí a bá fi ròyìn ọlọ́run tó bá fẹ́ jọ èyí tí ń bẹ lára wa ó fẹ́ jọ ni ó yàtọ̀ síra wọn àsẹ̀mẹ́ ọba ti gbọ́ lọ́lọ́hún àwa náà ń gbọ́ ọlọ́run mọ́sọ̀ wá dòdì ṣùgbọ́n sámú wa laysa kamithlihi shay wa huwa sami'ul basir kódà bí tọ́lọ́hún rírí náà tiwa kódà bí básọ̀rù tọ́lọ́hún yádù tiwa kódà bí yádù tiẹ̀ torí pé yádù ọlọ́run kìlìtà umma yumna méjèèjì ọ̀tún ni kò sósì kò sí ọ̀tún ọwọ́ ọlọ́run méjèèjì àwọn àfáà àdékòyè wa pé kìlìtà umma yumna la sharika lahu fi mulki wa tafsiru alladhi yuwaddihuha àlàyé yìí tó wáá jẹ́ kọ́rọ̀ yìí ó clear sí wa dáadáa a ti ka kí ni túmọ̀ gbólóhùn la ilaha illallah bó wá ní àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ ọlọ́run nínú àwọn ànábì ọlọ́run báwo ni wọ́n ṣe practicalize gbólóhùn la ilaha illallah torí pé lèyí tá a sọ kalẹ̀ pé la ma'buda bi haqq illallah tá a sọ yìí theory nìyẹn ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run wọ́n ó sọ theory wọ́n ó sì tún practicalize ẹ̀ ló fi jẹ́ pé ànábì Musa alayhi salatu wa salam ìgbà tọ́lọ́run ọba kọ́ gbèdìdé tó ránṣẹ́ ọlọ́run ọba ní ìwọ àti àti Harun idh aba ila fir'auna innahu tagha láàyè mi ọlọ́ni wa ana akhtartuka fastami'i lima yuha innani ana Allah la ilaha illa ana fa'budni wa aqimi ssalata li dhikri ọlọ́run ní rẹ musa èmi ọlọ́run mo ti sà ọ́ lẹ́sà mo ti yàn ọ́ ń sẹ́ fastami'i lima yuha tẹ́tí kó máa gbọ́ iṣẹ́ tá iṣẹ́ tá a náà ni wípé annani la ilaha illa ana in tó lọ́ máa sọ fáwọn èèyàn nìyẹn kó tó yẹ sọ wá pé wa'budni wà á kí mi sọ́lá la ilaha illa ana ọlọ́run ti síwájú eléyìí wà tafsiru alladhi yuwaddiquha àlàyé tí ó jẹ́ kọ́rọ̀ yìí ó fojú hàn òun náà ni ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ náà al-Qur'an al-Karim nípa ọ̀rọ̀ anábì Ibrahim alayhi salatu wassalam a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni wa idh qala Ibrahim al-abi wa qawmi innani bara'un mimma ta'budun illa alladhi fatarani فإنه سيهدين وجعلها كلمة باقية في عقبي لعلهم يرجعون الله باني وإذ أذكر يا محمد يا نبي لونتي إذ قال إبراهيم نباتي إبراهيم تصو لأبي فبابا تبلوم تلقي بابا رẹ̀ ẹlẹ́bọ ni wa qawmihi àwọn èèyàn bàbá rẹ̀ Ibrahim gbàgbọ́ yìí la ilaha illallah kò mọ́ bá ń sọ wípé ẹ wọ bàbá mi ọlọ́run ló dá sánmà ló dálẹ̀ bàbá rẹ̀ mọ̀ pé ọlọ́run ló dá sánmà ló dálẹ̀ ní tí Ibrahim ń sọ fún ni pé innani bara'ahu mimma ta'budun dájúdájú èmi èmi yọ ọwọ́ yọsẹ̀ kúrò níbi tẹ́yìn ìjọsìn fún nítorí pé ìjọsìn kò tọ́ sí tẹ́yìn ìjọsìn fún yẹn illa Allah ọlọ́run nìkan ló in tó sọ yẹn practical application ni lérí gbólóhùn la ilaha illallah òní innani bara'u mimma ta'budun èmi yọwọ́ yọsẹ̀ kúrò níbi nǹkan tí ẹ̀yin ṣe kí ni o tẹ́yìn jọ́sìn fún illa alladhi fatarani ẹni tó lè ní ìjọsìn tèmi o kódà bí ìjọsìn òjò báyìí lọ kékeré báyìí lójú illa alladhi fatarani ay illa alladhi khalaqani nínú ọ̀rọ̀ yìí àwọn àfa àwọn jẹ́ òye wa wípé anabi ibrahim ó ṣe taqdimu tawhidul uluhiyya qabla tawhidul rububiyya ilalẹ̀dí fatọ́ra ni ó ṣe sọ̀sọ̀rọ̀ nípa hálíkù lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ nípa ìbádà ó ṣe sọ̀rọ̀ nípa hálíkù lẹ́yìn ìgbà tó ti sọ̀rọ̀ nípa ìbádà ó nítorí pé èmi yọwọ́ yọsẹ̀ kúrò níbi tẹ́ ìjọsìn fún gbogbo ìjọsìn tèmi ilalẹ̀dí fatọ́ra ni ọba tó dá mi fàtọ́rọ̀ ní ayé kàlákọ̀ ni ọba tó dá mi òun nìkan ló ní ìjọsìn tèmi o èmi ò ní báyìí sin tẹ́ǹsìn o kódà n tó kéré jù nínú ìjọsìn èmi ò ní ṣe fún tẹ́gbẹ́ lọ́wọ́ kí ló dé Ibrahim fi ṣe bẹ́ẹ̀ tahqiqan li ma'na kalimati tawhid la ilaha illallah torí pé fa innahu sayahdin hidaya gbogbo àwọn ilé rububiyya ni wọn torí pé Ọlọ́hun lọ́ba tí ń fi mí mọ̀nà yóò sì fi mí mọ̀nà wa ja'alaha kalimatan baqiya anabi ibrahim wàjàálà kẹlìmọ ọ̀rọ̀ tó wá sọ yẹn anabi ibrahim sì sọ ó mú ó sì ọ̀rọ̀ yẹn ní bàkíyà fi akọbìyí ọ̀rọ̀ yẹn ó sọ nísọ ọkọrọ yẹn ó lè máa ṣẹ́kù lérí àwọn àdọmọdọmọ rẹ̀ tí ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ èmi nìkan kọ́ ní tí mo ní mi ní ṣe gbogbo ẹni tó bá ń jọmọ mi náà mi nìdí wọn ṣe o wàjàálà kẹlìmọtàn kẹlìmọtàn una bìmọ̀ ana kàlàm wàsíyà ẹ̀rì láàyè mi wà á sọ Ibrahim bani àná Ibrahim wọ́n sàsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ ta lẹ́mọ̀ sí tí ń bá lọ tán so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ọlọ́run bá ní wọ̀jẹ̀ aláà kẹlmẹ̀tàn bàkíyà fi àkàbẹ̀ anábì Ibrahim ó jẹ́ kí gbólóhùn yẹn máa ṣẹ́kù la'allahum yarji'un bọ́yá wọn tí ń bá sọ̀rọ̀ wọ́n lè tara rẹ̀ padà kúrò níbi òòsà tí wọ́n ń sìn níparí wàkáòlì yìí ẹ̀rí mi tó tún tọ́ka sí ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim qul ya ahlal kitab ọlọ́run ní rẹ̀ ànábì pé àwọn tá a fún ní tíra ṣáájú ta'ala ila kalimatin ní kí gbogbo wọn máa bọ̀ bí àbá dọ́gba níbi gbogbo nǹkan tó kù ó yẹ ká dọ́gba níbi ọ̀rọ̀ ila kalimatin sawa'in baynana wa baynakum ẹ pé christian ẹ pé jew tá a bá ní àdọ́gba níbi àwẹ̀ gbígbà ọ̀tọ̀ níbẹ̀ yìí ṣe ń gba àwẹ̀ tí jẹ́ sàárì agreed àdọ́gba níbi ọ̀tọ̀ níbẹ̀ yìí ṣe ń jọ́sìn ọ̀dà ẹ jẹ́ ká jọjọ náà wá ẹjá lọ síbi ọ̀rọ̀ kan tó dọ́gba láàrin gbogbo ẹni tó bá ní ọlọ́run fìwé ránṣẹ́ sáà nàbí tóun tẹ̀lé kí nìkan náà allah na'buda illallah gbólóhùn kalimatu tawhid ó dọ́gba níbi gbogbo ẹni tó bá pàpè mọ́ra pé ọlọ́run rán nàbí kan sóhun pé a ò gbọdọ̀ jọ́sìn fẹ́ nìkan àyàfọ́ ọlọ́run wala nushrika bihi shay'an ó sì tún dọ́gba wípé a ò gbọdọ̀ pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah bẹ́ẹ̀ sì ni apá kan nu wa ò gbúdọ̀ sọ ẹlòmíì dọlọ́run fún díkà àbídí mi bóyá nítorí pọ́lọ́run ọba rán níṣẹ́ ni àbí nítorí pọ́lọ́run ọba ṣe àgbéga kan fún ni àbí nítorí pọ́lọ́run ọba fún ní kàràmà kan ni àbí nítorí pọ́lọ́run ọba fún ní mùjísà kan ni àbọ̀nà tọ́lọ́run bá gbà dá ẹni yẹn ọlọ́run dá lọ́nà àmì tó ẹgbẹ́ tẹ̀yàn bá rí gan èyí ó gbé tóbi fọ́lọ́run ẹ rí pé àwọn nǹkan mi lè máa ṣẹlẹ̀ ńgbà mi wọ́n lè ní wọ́n bí ọmọ kan kìíní kan bá tàn sí lọ́wọ́ wọ́n bá láìláìlá lámbẹ̀ àbá ìgbọ́rọ̀ àwọn kan bá wọ́n lè ní ògiri ilé kan láìláìlá kan ọyọ̀ ń bẹ̀ nítorí ó ṣẹlẹ̀ wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah nínú àsọtẹ́lẹ̀ yìí tó clear nínú tó jọ wà lọ́wọ́ wa náà ni pé a ò gbúdọ̀ mú ẹnìkan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run apá kan nu ọ̀ gbúdọ̀ mú apá kejì yálà minal jinni awil ins nínú ènìyàn àbálẹ̀jànú àgbúdọ̀ sọ èèyàn kan dọ́lọ́n ìmọ̀ bóyá ìmọ̀ ló ní àbí ó ti ẹ̀ sọ nǹkan kan bí ó ṣẹlẹ̀ nǹkan yẹn sì ṣẹlẹ̀ wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah ó làá fi ń sọ fọ́pọ̀lọpọ̀ àwọn dàdàǹgọ́ ní tí wọ́n sọ Tèmítọ́pẹ́ Joshua tán sọ dọ́lọ́n nítorí yẹ ká kúrò lẹ́yìn rẹ̀ nìyẹn ilé rẹ̀ tó wó ó yẹ kó mọ̀ pé yóò wó kó sọ fáwọn èèyàn yẹ kúrò mẹ́ South Africa ó yẹ kí ojú ó tì wọ́n kán kó gba àwọn ọmọ wọn kán mọ wọn mọ̀ wá síbẹ̀ mọ́ ṣe bọ́lọ́ọ̀ pé ó kó ti mọ̀ pé léyìí òwò kó ẹ̀yìn èèyàn yẹn o torí pé a ti fi hàn mí bàbá gan fi hàn mí mo lọ síbẹ̀ fúnra mi ni mo rí wípé nínú tí ó ṣẹlẹ̀ sílé yìí ni ọwọ́ á ní boko haram náà tẹ́tí nù kó jó fa lẹ́dí ẹ̀pẹ́lẹ̀ nkọjá kí ló ń jẹ bẹ́ẹ̀ ẹni tó fa olé ti gbogbo rúùlù tó yẹ kó fi lọ ṣe survey plan ní two, I mean, eh, two story building ni wọ́n ṣe gọ́vùnà Lagos state fẹ́ dì pẹ̀lú ẹ̀ ní ìsìn ṣùgbọ́n agbára òkè ni wọ́n fi ń tẹ̀ ẹ́ kalẹ̀ Ọlọ́run dì pẹ̀lú ẹ̀ Ọlọ́run máa dì pẹ̀lú ẹ̀ ní tí wọ́n ṣe wọ́n lọ wò ní Ministry of Works wọ́n lọ tọpinpin ẹ̀ wọ́n rí i pé two story building ni wọ́n ṣe àpúrúfà rẹ̀ ẹ̀ wá sọ di six tírílíọ̀nù èyí tẹ̀ lófin umul mufsidun fil ard àwọn olùbílẹ̀ jẹ́ president kan kọ́ normally private jets nínú òfin Nigeria. individual yẹ kó lò ṣùgbọ́n tó fi wọlé ni wípé ẹ lè lò ó but kò gbúdọ̀ wà fún commercial purpose fún individual ó wà ní òfin ó tún wá sọ wípé àwọn kan wá rẹ́ǹtì ẹ̀ ni àti inú ọ̀ràn kan bọ́nu ọ̀ràn míì ọ̀dà ń wá rẹ́ǹtì ẹ̀ kí náà lọ́ọ́ fi kó ẹ̀wọ̀n ọmọ tí wọ́n lọ láì ṣe àga tán ran rẹ́ǹtì àwọn fẹ́ ṣe náwó wọ́n lè fi ṣòkú wọ́n lè fi ṣe kíní kan àmọ́ tẹ́lẹ̀ fi jẹ́ẹ̀tì láì ṣe pé èèyàn rẹ́ǹtì àga bọ́lọ̀ ṣe ń fojú àwọn alábòsí hàn ní lẹ́ẹ̀fì rí wípé gbogbo àwọn nǹkan yìí náà ó ti tó ní àmì kéèyàn lè fi mọ̀ pé àwọn èèyàn yìí òpùrọ́ ni wọ́n nítorí pé táwọn èèyàn bá Joshua dé wọ́n ti sọ́dọ̀ lọ́hùn kódà àwọn gan fẹnu ara ẹ̀ sọ ń gbà kan wípé tí ọbadáre ńgbà tí ń bẹ láyé tó bá ń tẹ́sítì òun pé òun ò lágbára jùlọ tán bá bí da kọ́kọ́ dá níwájú ṣọ́ọ̀ṣì òun lásán ojú rẹ̀ ó sì àwọn èèyàn ní baba ẹ̀ mọ̀ dẹ́jà o ló fi jẹ́ pé ọba dáre òsìsì gbàbẹ̀ kọjá rí ó ní pé kì í ṣe pé wọ́n ní ẹjẹ́ ọkọjá wò tó jùlọ ọba ó kú máa ń jẹ̀nu tó ń gbójúlé ẹ̀yìn ẹjẹ́ ọkọjá kọ́kàn kọ́mọ̀ wá kó kọjá ní street ibi tí òun wà pé yóò rí iná òun sọ bẹ́ẹ̀ fún so bàbá ọ̀dẹ́jà o tó náà fi jáde láyé má taka fírọ̀n ó kún kèfèrí yóò sì wọná ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run a gbọ́dọ̀ ṣe iyèméjì lórí èyí o tó bá ti ṣe iyèméjì lórí èyí o di kèfèrí náà nù so yọ wọ̀ náà pẹ̀lú òkú ọlọ́run so látara àdí eléyìí láàfi lè mọ̀ wípé irọ́ ni ó yẹ kó mọ̀ ẹ iye èèyàn as out of last week wọ́n ṣẹ̀ṣẹ̀ tún rí àwọn èèyàn one hundred and fifteen people one hundred and fifteen èèyàn wọ́n wá pè ní church hostel mọ̀nà ṣe ẹ̀ǹkẹ́kọ̀ọ́ ń bẹ hostel ṣáà tún jẹ́ so láàfi lè rí wípé gbogbo àwọn wọ́n ti sọ́dọ̀ ọlọ́run ọlọ́run wá fẹ́ nìkan ọlọ́run sọ́nà alukur'an eh, ọlọ́run tó bá pẹ́ nìkan òun fún nínú búwà ní àbí tó ń fọ́ fún àyà ba'da is antum muslimun ọlọ́run ọba ò lè sọ pé kẹ́ wá tún wá so èèyàn kan dọ́lọ́run ọlọ́run fún lágbèga kan ó ni àbó fún nípò kan ni àbó fún ní ni àbó títóbi yẹn padà sọ́dọ̀ ọlọ́run tó dáa bẹ́ẹ̀ ni kì í ṣe pé kẹ́ ẹ sọ́dọ̀ sá so ìdí ni tó jẹ́ pé nínú àsọyé tó ń bẹ nínú gbogbo òwe ọlọ́run o náà ni wípé wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah ọ̀kan náà àwọn ọmọ àyà ń jọ kan ó bá sọ̀rọ̀ kan pé ọmọ àwọn nígbà táwọn bí àwọn rí kinní kan bí la ilaha illallah ní ọwọ́ rẹ̀ wípé àwọn sáà ti ń wò láti ẹjọ́ yìí náà pé àwọn fẹ́ gbé kí n wá wo ọmọ yẹn tó di páwọn mọ sọ síta mo ní ewúlẹ̀ ń sọ ọ́ta bẹ́ẹ̀ kọ́dà kò rí bẹ́ẹ̀ ẹ̀wọ̀ sọ́sọ́ ọmọ kọ́ mọ̀ kiri kí ni ọ sọ́dà mo ní tẹ̀bá àmọ́ lámì ọlọ́run lára kí dúdú lè wà mo ní yóò ní tùmọ̀ òun ẹja rí ìgbà tí wọ́n rí mo ní èmi ò rí bí ìhìn kéèyàn orí kà ẹ̀ǹtì láàyè tẹ́ bá fojú tírèsì ọwọ́ wọn náà fẹ́ dákun ẹ̀ kóra yín sọ̀rọ̀ ní àná ẹ má mà sọ ọmọ ìdóòsa kó bá lè wúlò láyé ẹ má bà yẹ jẹ so wàlá yẹ tẹ́kìdà báàdùnà báàdùn àrùbáàbà mìndónìlá ẹ ò bu ẹ mọ̀jà sọ̀rọ̀ àwa dọ́lọ́n lẹ́yìn ọlọ́run in táwọn èèyàn kan dẹ̀ fẹ́ máa ṣe nìyẹn láti sọ àwọn èèyàn kan di oúnjẹ ṣéwù kìnnìkan ṣéwù gbá kan tí bá ti ń bọ̀ ìwé yóò máa dojú bolẹ̀ ẹ máa ní kìnnìkan ìyẹn ti wà nínú àwọn àkọ́sọ nínú gbogbo òwe ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illallah wala nushrika bihi shay'an wala yattakhidha ba'duna ba'dan arbaban min duni fa in tawallaw ọlọ́ọ̀ni rẹ̀ ànábì tó bá sọ fún wọn dọ̀la tí wọ́n láwọn ò ní gbọ́ tí wọ́n láwọn ó tún sọ kí lórúkọ èyí adébóyè tábà láwọn ó sọ di ọlọ́run òun náà ti bá ń sọ̀rọ̀ pé my daddy has just told me now ah mo torí ọlọ́mọ ah daddy rẹ kódà bàbá mi ìta bá pè ní daddy yóò bínú kí ni kátàkátà yẹn èmi ò ṣe daddy o kó tó wáyé pé ọlọ́run subhanahu wa ta'ala takadu samawatu wal adu yatafattarna pé èèyàn ti ẹ̀sọ́ pọ́lọ́ wọn bá bímọ ọlọ́run ní wa in tawallaw tí wọ́n bá láwọn ò ní gbọ́ tábà ní báwọn ó sì máa sọ nìyẹn fakulu shahadu bi anna muslimun ọlọ́run ní ẹ sọ fún wọn wípé ìṣáàdù bẹ́yìn ọ̀bá gbá ṣèbẹ́yìn sájẹ́rìí sí pé mùsùlùmí làwà ẹ̀yìn tẹ́ bá ti parí wọn kálukọ́ mọ̀ ṣe tiẹ̀ á pàdé ọlọ́run subhanahu wa ta'ala gbogbo àwọn nǹkan tá à ń sọ látàárọ̀ yìí kò sí tá a fẹ́ fi ìdí rẹ̀ múlẹ̀ bí ìṣe ìtumọ̀ gbólóhùn la ilaha illallah ló fà á tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run ariwo rẹ̀ ni wọ́n ń pa a sì tún rọ gbogbo àwa tá a mọ̀ pèpè sójú ọ̀nà ọlọ́run náà tá a bá ti ń sọ̀rọ̀ ká máa jẹ́ kí gbólóhùn tawhid kó máa wà nínú ọ̀rọ̀ wa tá a bá fẹ́ sọ kódà kan ní ká ṣe wáàsí lórí ọ̀rọ̀ ọ̀run ìmọ̀ ká fi bẹ̀rẹ̀ àbí tá a bá fẹ́ parí ẹ̀ ká gbé wọnú ẹ̀ kan ní a sọ lórí ètò ìgbéyàwó ká ṣe lẹ́tọ̀ níbì kan ká máa gbé ọ̀rọ̀ tawhid ká máa gbé wọ inú ẹ̀ ìyẹn ló fà á tó fi jẹ́ pé Imam Abu Hanifa ọlọ́wọ́n bá kó bá a yọ́nú sí wọn wọn gbogbo tíra wọn tí wọ́n kọ lórí ọ̀rọ̀ fíkíù tí wọ́n bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ tawhid náà kọ́ sọ̀rọ̀ ìyẹn ni wọ́n ń pè ní ọ̀nà ń pè ní alfikihu akbar alfikihu akbar bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra malikiya tàǹkà náà akdọ̀rí awalùmọ́ yajibu ala al-mukallafi tẹ̀síhù ìmánìhì òun ni ọ̀rọ̀ tàwọn yìí náà kọ́ fi bẹ̀rẹ̀ so ìdí yìí tó fi jẹ́ pé ẹ má jà á dáalé in tó kó bọ́pọ̀lọpọ̀ àwọn páàlì ẹ̀sìn nísìn nìyẹn àwọn tó ẹ bá ara wọn títí gẹnẹgẹnẹgẹnẹ ń di ẹ̀sìn gbogbo ń tó gbọ́yé nídìí ẹ̀sìn òun lọ̀rọ̀ jihad ní tó gbọ́yé nídìí ẹ̀sìn òun làwọn nǹkan tó ṣe pé eh, àwọn masáìl tó ṣe pé eh, yàní eh, masala tó ṣe wípé masala kìláfíà láàrin àwọn àfà àwẹ̀ iléyà ló tún dé yìí sí àwẹ̀ àràfà èsù ó tún lọ lórí èèyàn kọ́dà ẹlòmí ó fẹ́ kàfàrà ara wọn lórí masala pé àwọn àfà àyẹ̀pọ̀ lórí èyí ọba wù ọ́ ń bẹ́ẹ̀ tọba ti ọ̀rọ̀ mẹ́ta ló wáyé lérí ọ̀rọ̀ kan ní má gba àwẹ̀ ọjọ́ friday kódà tó bá wá fakọ ọjọ́ àràfà là bọ́ ọ̀bá wa gbà á náà sẹ́yìn ó jìyà ọlọ́run ṣèbí súnà náà ni káàtì ẹ̀ sọ pé mo kì fún yẹn náà lẹ́ni yẹn mú póun ọ̀gbà ìyẹn ò sọ́ di kèfèrí bí ọ̀gbà yìí yọ̀gbà mi ẹlẹ́ẹ̀kejì àwọn àfáà ní kò sí nǹkan tó burú ń torí pé kìí sáàwẹ̀ ọjọ́ Jímọ̀ lọ gbà àwẹ̀ àràfà ni lónítọ̀ ń gbà kò sí mọ́ níwùú bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta àwọn àfáà ní kò lè ṣebí tánàbì sọ ní bí ká má dá àwẹ̀ jímọ̀ gbà lónìí gba thursday kó o sì tún gba friday mọ́ so o ti fìyẹ́ méjì o ti fi fò ọgbàládé èyàn o tún gbàládé ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹ̀ náà kò sí kankan tó mú àápọn wá bó ti wulẹ̀ kọ́ ma ní sallallahu salama wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa anta